ọmọ ṣeun tó pa nígbà tá a oṣù ṣe ayọ̀ fún tó ń ṣe we thank you we exalt you we magnify your name we magnify because you are faithful and righteous God. God, Lord, thank Him for that grace that you have received from Him. Let's thank Him. Let's thank Him. Let's thank Him. Let's thank Him. Let's appreciate Him. Ẹ ká dúpẹ́ fún orí ńlá yìí. Ètò Ọlọ́run ṣínú ayé rẹ̀ náà yọ ọmọ rẹ̀ gbogbo. Pẹ̀lú Ìsọ̀lẹ̀ ọmọ ṣeun. Olùgbàlà ó ṣe, olùgbàlà ó ṣe, olùgbàlà ó ṣe. Aládìmúra Father, thank you, Lord. Owó nífẹ̀ẹ́ jùlọ mo gbé ọ̀gá fún orí ọ̀fẹ́, fún orí ọ̀fẹ́ ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́gbàá fún ohun tó ń ṣe fún ara ńlá yìí tí ó fi ayé rẹ̀ dá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí olówó máa ṣó olówó máa ṣó olówó máa ṣó olówó máa ṣó olówó máa ṣó olówó máa ṣó Ọlọ́run ìṣòro ṣó ṣó ṣó ṣó Ọlọ́run àgbẹ̀ ọ̀gá ọmọ ṣe àyàn ológo ẹ dúpẹ́ fún orí ọ̀fẹ́.

magnify you àyàn fún orí ńlá rẹ lori ayé ẹ ká dúpẹ́ dúpẹ́ dúpẹ́ gbogbo orí gbogbo gbogbo orí gbogbo gbogbo orí gbogbo gbogbo lórí ayé wa ẹ ká dúpẹ́ gbogbo gbogbo orí gbogbo ní ọ̀nà wa gbogbo máa ṣe máa ṣe Olúwa a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ohun tó ń ṣe a dúpẹ́ fún iṣẹ́ ìyanu ìwọ Ọlọ́run a dúpẹ́ fún ètò tó ní fún ayé wa Jésù o ṣé o Jésù o ṣé o Jésù o ṣé o Jésù o ṣé Jésù a yìn ọ́ Jésù a fi ọpẹ́ fún wọ́n tó tóbi jù wọ́n tó lágbára jù wọ́n tó ń wáyé wa sàn wọ́n tó gbà wá lọ́wọ́ akúnnáwòṣì Jésù mà ṣe ìwọ olùfẹ́ wa Jésù ṣe ìwọ tó fẹ́ wá ju gbogbo lọ let's exalt him ẹ ká fi ọpẹ́ fún Olúwa nítorí pé ó ṣeun rẹ nítorí pé àánú rẹ tó lálá lórí ayé wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ó ṣeun àánú rẹ dùn àánú rẹ dùn lórí olùgbà ló ṣeun olùgbà la yọ̀ ọ́ olùgbà la fi ọpẹ́ fún olùgbà la gbé ọ̀gá olùgbà la dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún tó ṣẹnu ayé rẹ sẹ ẹ ká dúpẹ́ ní òru ìní thank him thank him for the love of God towards you ẹ ká dúpẹ́ oore gbogbo oore gbogbo. nínú ayé wa ṣé bàbá ọlọ́run ìmọ́lẹ̀ ọmọ ṣe ọlọ́run ìmọ́lẹ̀ ọmọ ṣe ọlọ́run ìmọ́lẹ̀ ọmọ ṣe ọlọ́run ìmọ́lẹ̀ ọmọ ṣe ọlọ́run ìmọ́lẹ̀ ọmọ ṣe ọlọ́run ìmọ́lẹ̀ ọmọ ṣe ọlọ́run ìgbàlà ọmọ ṣe ọlọ́run ìwòsàn ọmọ ṣe ọba tó gbà wàhálà thank him for the love of God ẹlẹ́gbẹ́ fún orí ọ̀fẹ́ yẹn thank him for the strength ẹ̀ka kan agbára rẹ̀ lórí ayé wa gbogbo ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Jésù olúwo ṣe fún agbára rẹ lórí ayé mi olúwa fún agbára rẹ lórí ayé ọmọ mi ọlọ́run dúpẹ́ Jésù dúpẹ́ lọ́wọ́ thank him exalt him for his power for his strength to achieve kí wọ́n ṣọ̀dá ọba tó fa ayé wa dára rere ọba tó lò ó ọba tó jẹ́ bí ayé ṣe lò ó ẹ̀ka dúpẹ́ olúwo ṣe olúwo ṣe ọpẹ́ fún tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọpẹ́ fún tó ń bá lọ́nà ayé wa olùgbà ló ṣe olùgbà ló ṣe olùgbà ló ṣe olùgbà ló ṣe olùgbà láyọ̀ olùgbà láfi ọpẹ́ fún ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí kábíyèsí òṣèlú kábíyèsí àgbé ọ̀gá kábíyèsí àfi ọpẹ́ kábíyèsí àgbé kábíyèsí àfi ọpẹ́ kábíyèsí àgbé kábíyèsí àfi ọpẹ́ kábíyèsí adúró ga kábíyèsí àfi ọpẹ́ fún àfi ọpẹ́ fún ìwọ Jésù àfi ọpẹ́ fún ìwọ Olódùmarè fún orí ńlá tó ń ṣe fún orí tó á ṣe fún orí tó ti dáwọ́lé fún orí ńlá tó ti parí nínú ayé nìkankan Olúwa ló ṣe Olúwa ló ló ṣe dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ẹ fún ìtọ́jú rẹ lórí ayé wa ẹ ká dúpẹ́ fún ìtọ́jú rẹ lórí ayé rẹ mo sì dojú rẹ lórí ayé ọmọ rẹ mo sì dojú rẹ lórí iṣẹ́ rẹ olùwà ló ṣe wo tó tó tó tó ṣàánú fún wa Jésù ṣe o Jésù ṣe o Jésù ṣe o bàbá o ṣe òkú ìtọ́jú mi. Jésù o ṣe òkú ìtọ́jú mi. pé. ṣe é. lórí ọ̀fẹ́ yìí ẹ pé kó fún ọba tó bọ̀ rìnrìn àjò yìí olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo mà ṣe olúwo mà ṣe olúwo mà ṣe ẹdúgbọ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ń ṣàánú fún ayé ẹni jésù ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe ìwọ tó pọ̀ nígbà tágbára ó ṣe ìwọ tó nígbàgbà lọ́wọ́ mà ṣe ìwọ tó dáàbò bọ́ ayé ọ́ mà ṣe ìwọ tó pa ẹwà mọ́ ẹni mọ́ israẹli ó ṣe fún àánú o kú ìtọ́jú wa sẹ́ o kú ìtọ́jú ayé ọmọ wa o kú ìtọ́jú wa ilé o kú ìtọ́jú wa ní gbogbo ọ̀nà mo lọ dúpẹ́ fún ìtọ́jú rẹ lórí ayé rẹ ìkàbàzà àkàyàwá ìtọ́jú ọlọ́run mú ayé wa ọba tó jẹ́ kó mú ayé borí wa ní orúkọ Jésù ẹnu iṣẹ́ lóṣù lift your voice exalt him exalt the Lord magnify him ọba tó jẹ́ kí ogun ayé borí wa gbogbo àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ mọ̀ pé ẹ ká ti bẹ̀rẹ̀ àdúrà yìí ní seven but later I was told that àwọn tó wà ní London time wọn or Europe time wọn ti change so instead of me coming by eight eight rẹ̀ kí wọ́n á wá báyìí but I just wan make sure that's why I, I pushed a little back to like seven thirty so you can be able to get to midnight. Your house is there. So if you are at midnight, you can just say, oh, oh, wow. If you are not at midnight, just let me know. I just want to, I, I'm trying to help us. If you are at midnight, just let me know because I receive information that I'm okay. We want to change time, No don't. So, so I want to make sure if you are here. So, anytime at midnight, eh, tell people who are buying, It's okay. I AM uh, PM which is or uh, midnight. So the consolation here, I think back Ekboko Jesus. You can let it know let us know because I told us seven before. So I just um oh, oh yeah. We can by uh, so everybody will be on the same page, you know. I know I'm coming back for our own perception. And if not, you can pray that prayer at midnight for yourself. It's okay, there's no problem. Ekboko Jesus. Okay, midnight. Okay. Okay, midnight. Okay. Lórúkọ Jésù, Olúwa báyìí mi pàdé, please just let us know. You can just type the country, come L eh, N, I will know that's Nigeria, or L London, or F France in front of you. So just okay, okay, okay, okay. So you have 20 minutes to be at midnight. Okay, that's what I want to know. Yeah. Okay. All Okay. Okay. I just, just type your country just to know. You helping me to know to able to operate for the rest of the prayer. It will be of help you know, just to know. So I will able to set the time again. If some people so instead of seven, it's going to be eight. Yes. For if I, it depends how many people that is in that is there. Ó depend on àwọn tí bọ́ à ń bẹ̀. Ẹ ká orúkọ Jésù ọlọ́run mo tàn Ọlọ́run mú ìyàpọ̀ máa yé mi gbogbo ìyà olúwa mú ìyà kó take away the hands of suffering from our life ẹ orúkọ jésù ẹ sọ fún ọlọ́run ọlọ́run mi gbọ́dọ̀ jìyà mọ́ mi fẹ́ jìyà mọ́ mú ìyà kó nu ayé mi daddy remove suffering out of my life olúwa mú ìyà kó nu ilé mi olúwa mú ìyà kó nu ayé ọmọ mi mẹ́kẹ́ gbàládùá pé ọlọ́run mi fẹ́ yà mọ́nú ayé mi somebody lift your voice and pray to God ẹ porúkọ Jésù pé ìyá yẹn mi fẹ́ mọ́ no more suffering I don't want it anymore somebody pray that prayer ẹ porúkọ Jésù pé mi fẹ́ ìyà mọ́ I don't want it o oh God Lord mi fẹ́ ìyà wọn mọ́ mi somebody pray ẹ porúkọ Jésù no more suffering my life. Somebody pray that prayer. He told us in Isaiah chapter forty-two 42, 43, verse 2. He say, when shall come, shall, when you pass through water, it will not be, I will be with you. Ọlọ́run sọ pé òun á that thing will not overwhelm you. Ẹ po orúkọ Jésù. Ọlọ́run mi ìfẹ́ ìyànú máa yé mi. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni Olúwa dáríjì. If it is sin, Father, forgive me. Somebody pray that prayer. If it is sin, Father, forgive me. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹni máa ń sọ ẹni olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì to forgive every sin ekadola zakaba olúwa dáríjì manziko tó lẹ́wọ̀ rate kolamaza ladolamazagayaba ladagozagalabo ẹ̀pọ̀ orúkọ jésù báyìí kẹ́sì olúwa dáríjì olúwa dáríjì dáríjì dáríjì dáríjì lọ́dàgọ́zádẹ́rìmọ̀sá. Maduri Makuso Tolibere, Epuruko Jesu. If it is sin, Father, forgive me. Every Daddy, forgive me every sin that might deny me of my blessing. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí àdúrà mi gbà, Ọlọ́run aláàyè, Ọlọ́run aláàyè, Ọlọ́run aláàyè, Màzúkú tó lé Máká, Olúwa dáríjì, Ọlọ́run lánàá gbàdúrà, pé kí ẹni máa ń sọ́ọ̀lì dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú ìjìyà tàbí ìdájọ́ wá ayé mi somebody pray that prayer in the name of Jesus olúwa dáríjì mi ìjìyà mọ́ o ìkàpà tó tẹ̀kẹ̀ bọ̀ lablando soko plẹ́dẹ̀ ẹ kó orúkọ Jésù ẹlẹ́mọ̀ Ísírẹ́lì mi ìjìyà mọ́ ìwọ ọwọ́ ìyànú ayé mi jáde ìwọ ọwọ́ ègún ayé mi jáde somebody pray that prayer lado sotoli maka lado de kalabaye ẹ gbàdúrà pé ìyàmọ́nú ayé yẹn no more suffering my ló taka gbogbo májẹ̀mú ìyà Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa májẹ̀mú ìyà kó nu lémi mazute somebody pray that prayer lè sùkò tó lè máa sà mọ́tò lè máa gáyàwá lábrando sùkẹ́wọ̀n máa dóko lábáyáwá olúwa mú ọwọ́ yàkú nílé mi ládé garaba máa zú kẹtẹlẹbọ ọlọ́run lánà ó gbàdúrà olúwa mú yàkú ní iṣẹ́ mi somebody pray that prayer in the name of Jesus máa zú kótó lè máa rapató lè máa sí kẹlẹbọ máa tó kẹrẹbàbáyàwó lè brando lẹ́bọ̀ olúwa mú yàkú ní lé olúwa mú yàkú ní ọ̀nà mi má jẹ́ bàjẹ́ lónìí májẹ̀mú ègún kó bàjẹ́ lórí ayé rẹ lábàbàbàbà nínú ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù somebody pray that prayer Olúwa kó bẹ̀rẹ̀ sí sọ́dá sàn no more no more in Jesus name we pray ẹ ká gbórúkọ Jésù Olúwa fi òru èní pàdé ayé mi ẹ o. I know you're about to enter midnight. I'm just going to give five minutes more so you can just pray that prayer till midnight. Ẹ pọ orúkọ Jésù, Olúwa fi òru òru ìní pàdé ayé mi. Olúwa fi òru ìní bá ayé mi pàdé. Olúwa fi òru ìní bá ogun ewu inú ayé mi. Ayé mi ò gbọdọ̀ jìyà yìí mọ́. Ayé ọmọ mi ò gbọdọ̀ jìyà yìí mọ́. Ẹ pe orúkọ Jésù, Ọlọ́run mi o. Olúwa fi òru ìní pàdé ayé mi. Oyè oyáyá ní kàbà wọ́n lọ sọ àdúrà in the name of Jesus olú ọlọ́run aláyẹ ayé àwọn ènìyàn máa dọwọ́ rẹ̀ olúwa fi òru ìní pàdé ayé wọn olúwa fi òru ìní pàdé ayé wọn ẹ pé orúkọ Jésù bí tẹ wá sẹ the hand of that suffering must go gbogbo ogun tó wọlé ní òru wa ẹ fi òru ìní jáde nínú ayé mi ẹ fi òru ìní jáde nínú ayé mi ẹ fi òru jáde nínú ayé mi ẹ fi òru jáde nínú ayé mi ẹ fi òru jáde nínú ayé mi ẹ fi òru jáde nínú ayé mi alabazuko kokoda lagadabazuko tolaba radakatsokolaba rababosontoyabo reposonto ẹkpọrọ Jésù olú èdè kò fi dá òun ẹdùn nínú ayé mi put an end to that suffering to that disappointment of life in the name of Jesus ẹkpọrọ Jésù olú èdè bàbá mazikoto lè má madali masaikata labrando kẹpẹlẹbọ ẹ pe orúkọ Jésù òru ìní Olúwa mi dá ohun ẹnu gbogbo tó bẹ gbogbo Olúwa mi òru ìní dádó ní orúkọ Jésù wọ́n yẹ bí battle in my life Father put an end to it in Jesus' name our Lord we pray the Bible told us that is going to save you because Christ has paid the price. Let's pray that he save me, O God ẹ pe orúkọ olúwa gbà mí gbà mí là èmi ó là lè ṣe mi àṣà mi ṣe ẹ pe orúkọ ní olúwa gbà mí là lọ́wọ́ àìsàn yé mi á là I want to save you and you shall be saved somebody pray olúwa gbà mí èmi ó là ní orúkọ Jésù olúwa gbà yé mi là ọlọ́run lánàá gbàdúrà olúwa gbà ṣẹ́ mi là ẹ pe Jésù kí ọlọ́run kó gbà yín là kí ọlọ́run kó gbà yín là kí ọlọ́run kó gbà yín là kí ọlọ́run kó gbà yín là kí ọlọ́run kó gbà yín là kí ọlọ́run kó gbà yín là lábàbà sọ̀dọ̀ ẹ̀ ọ́ ẹ kú orúkọ jésù olúwa gbà mí là olúwa gbà mí là olúwa àwọn ẹ̀yìn là ó olúwa gbà wọ́n ló gbàdúrà olúwa gbà là ní orúkọ jésù olúwa gbà là ọlọ́run ló gbàdúrà kó kú jésù yẹn. Jésù kú gbà ọ́ là ọlọ́run gbà àwọn èèyàn yìí láwọ̀ lọ́wọ́ ẹkún gbogbo lọ́wọ́ òṣì lọ́wọ́ àìsàn olúwa gbà wá là and somebody pray olúwa gbà mí là lọ́wọ́ tó ń fẹ́ títí táyé ẹni ò fẹ́ tó wà nù ayé ẹni somebody pray that Lord should deliver you from that suffering from that disappointment in the name of Jesus olúwa gbà wá là olúwa gbà wá là olúwa gbà wá là olúwa gbà wá là olúwa gbà wá là olúwa gbà wá là. Olúwa gbà wá là Olúwa gbà wá là Olúwa gbà wá là Olúwa gbà wá là ó yá ìkàpàṣà làbúlánẹ́wà Olúwa gbà wá là lọ́wọ́ ẹkún Olúwa wá là lọ́wọ́ ìṣòro Olúwa gbà wá là lọ́wọ́ májẹ̀mú rátakó sọ tó ní tí o ṣe di gbàdúrà sẹ́ pé kí Ọlọ́run gbà yín ní orúkọ Jésù lòsótólẹ́mà lòsótólẹ́mà sá lòdó nkàrẹ́bàyà lẹ́sùn tó kórìíra. ẹ kú orúkọ jésù olúwa gba àwọn èèyàn yìí là o olúwa wọn là olúwa gba wọn wọn orúkọ jésù pé kí gbà yín gbà yín ní orúkọ jésù ọlọ́run kó ọmọ ní orúkọ jésù in Jesus name we pray orúkọ jésù olúwa lóru èmi take away sorrow out of my life olúwa mú ẹkún kúrò ní ọ̀rọ̀ ayé mi gbogbo tó ń pa mí lẹ́kún yìí mo tún jẹ́ kí inú mi dùn yìí olúwa mú kúrò ló mọ̀ the Lord promise I will do anything ọlọ́run ṣe rí pé òun sùn tuntun ẹ pé orúkọ Jésù mazoko talabayaba lablendo lebazikaba mado lebagaba ẹ pé orúkọ Jésù gbẹgẹ ọlọ́run kó mú ẹkún kúrò. nínú ayé wa lónìí ìwọ owó ẹkún ìwọ òṣì ẹ jáde síta ẹ jáde síta gbowó ẹkún gbogbo ẹkún lórí ayé mi lórí ayé ọmọ mi ẹ jáde síta wàṣẹ Jésù lánàá gbàdúrà orúkọ Jésù Olúwa mú kò ayé wa kò ọ̀nà wa somebody pray that prayer. kí ẹni sẹ ẹ máa Ísírẹ́lì mú ọwọ́ ẹkún kúrò out of your life nínú ayé rẹ lónìí somebody pray ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà látòkà pàṣẹ tó lè má rabadara ọwọ́ ẹkún jáde o ọwọ́ ẹkún jáde o ọwọ́ ẹkún jáde o nínú ayé àwọn èèyàn yìí gbogbo tó lè pa ayé lẹ́kùn ní orúkọ Jésù Olúwa sọdáyọ̀ gbogbo tó pa ní lẹ́kùn lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa Ísírẹ́lì sọdáyọ̀ somebody pray kọlọ́run kò sọ dayọ̀ ọmọlọ́la ló gbàdúrà let God turn into joy in your life let God turn into joy in your home gbàdúrà lórúkọ Jésù Kristi olúwa wa i'm just i told us i'm not gonna take much of our time um, and i know that we have a lot so but you know i know some people are still at àwọn kan mi ṣe wà ní àwọn mi ò ti di àrò òru. So I'll wait a little bit just to, for you to be and that in the world yẹn will come àwọn a new way. ní òru Psalm twenty Psalm twenty let's go there Psalm twenty he said hear the Lord hear thee in the day of trouble let the name of God of Jacob defend thee and sent help from the sanctuary and strengthen thee heart of Zion. Pé kí Olúwa You see, and remember, and remember the offering and according to the burnt sacrifice, sinner, and grant thee the and grant thee according to their own heart and fulfill or their counsel. we could die alone. You see, We rejoice in the salvation. In the name of our God, we set up our banner, and the Lord fulfill all thy petition. Now I know the Lord's answer saveth is anointed. He will hear from his holy heaven with saving strength of his right hand. Some trust in chariots and some in horses, but remember the name of our Lord our God and brought them and for and they, they brought down and for, fell and where they rise and stand upright. But we rise and stand upright. Say, Lord, let the King hear us when we call. Kí ọba kó gbọ́ pe I want to get your picture. I want to get your picture. Get your picture. Oh, thank you, my daddy. Yes. Oh. Thank you, yes. Get your picture. You come up picture, why? Mo fẹ́ kí àkọ́kọ́ wo ní ìtẹ́ pé ó jẹ́ di The wa. the, tó jẹ́ pé di odò wa yẹn ni. I told you two picture, ilé tẹ̀sí yàtẹ̀ tẹ̀lé leg àti new one tẹ̀sẹ̀ yà ẹ o ó yẹ kí ayé ẹni tẹ̀síwájú ni ayé ẹni ò gbọdọ̀ rí bákan náà mọ́ ìgbà tó wú rẹ àti ìgbà tí ó dùn ẹ ìyàtọ̀ wà bẹ̀ you can see both. The Bible told us in Second Corinthians, we are standing upon Second Corinthians chapter two verse three. He said, "We see with unveiled fields." He said, we see all with unveiled fields, behold the glory of the Lord, and begin to transform transform into the same image from one degree of glory to another. For these come from the Lord who is the Spirit. Mo sọ pé ìdí tó fi ń gbàdúrà rèé, ọ̀pọ̀lọpọ̀ ní ayé ti mú dáadé síbi tó wà yẹn ṣùgbọ́n ọlọ́run yóò já ìdè yẹn the Lord will break that yoke in your life gbogbo táyé bá dá ọ dúró sí ìwúlò ní àwòrán tó yàtọ̀ ṣùgbọ́n ohun kan ò yàtọ̀ nínú ayé rẹ that you have a new you have a, a picture that's so different but nothing changed in your life ọ̀run yóò yí yóò rí ohun gbogbo padà fún ọ wá polówó Jésù ọ̀rọ̀ Ọlọ́run sọ pé from glory to glory ló pè é láti ògo sínú ògo ni. No orúkọ Jésù gbogbo tó dá ìpín mi dúró gbogbo tó dá ayé mi dúró sójú kan yìí èyí tí ò jẹ́ kọjá ju ibi tí mo wà yìí lọ lórúkọ orúkọ Jésù olúwa bàbá náà jẹ́ I want to first picture old picture mi kọ́kọ́ fẹ́ kọ́ gbàdúrà sí gbogbo tó dá mi dúró sínú ipò yìí lórúkọ Jésù tó jẹ́ kí ilé ìtura dá ó dìdá for you to experience lórí èní olúwa bàbá náà jẹ́. Baba, ajẹ́ ó sọ pé oh, the lord is our defend ó ní let the lord is our defend ọlọ́run kó gbé ọ níjà kó mú ọ kúrò ní ipò tó wà yẹn ní orúkọ jésù olúwa gbé mi níjà olúwa mú mi kúrò ní ipò tí mo wà yẹn gbé wọlé láwòrán yẹn wọ gbogbo tí ayé bá fi àwòrán mi ṣe olúwa sọdá sàn olúwa mú ayé mi kúrò mú òjìji mi kúrò mú ìgbèkùn ọyọyọyọ mú ẹsẹ̀ mi kúrò mú ìgbèkùn mú ọwọ́ mi kúrò mú ìgbèkùn mú ojú mi kúrò mú ìgbèkùn. ìgbèkùn ó yá yá yá yá ìgbèkùn yẹn ọlọ́run bá gbá náà jẹ olúwa bá gbà náà jẹ olúwa bá gbà náà jẹ olúwa bá gbá náà jẹ alimasura alando orúkọ jésù náà jẹ nínú ayé àwọn yẹn yẹ ẹyọ You see, from one glory to glory, that's your portion. Ìpín rẹ̀ nìyẹn láti inú ògo dé inú ògo ni ogun ìdádúró ní orúkọ Jésù ogun ìdènà ní ayé àwọn èèyàn yẹn lóru èní Olúwa sọ́dẹ̀ asán Olúwa sọ́dẹ̀ asán Olúwa sọ́dẹ̀ asán gbogbo tó fi òru gbà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run dá padà wá Ọlọ́run dá padà wá Ọlọ́run dá padà wá gbogbo tó fi òru gbà lọ́wọ́ mi Olúwa dá padà ní orúkọ Jésù olúwa dá padà ọlọ́run lánàá gbàdúrà ọlọ́run dá padà fáwọn ẹ̀yẹ yóò ní orúkọ jésù ohun tó ń gbà lọ́wọ́ wa làtó lè má kábà lọ́sàndó lè má rapàtó lè má kábà ẹ gbàdúrà ẹ̀yọ́ gbọ́dọ̀ ẹ gbà padà ẹ gbà padà ẹ gbà padà dúà dúà lórúkọ jésù kìsì olúwa rẹ àwòrán rẹ wà á rí pé ìyanu ọlọ́run yóò tẹ̀lé ọ̀rọ̀ rẹ ẹ sọ fún jésù olúwa gbogbo tí mi lè ṣe olúwa fún mi ṣe látòlẹ́ lọ gbogbo tí àwọ̀ tí mi lè ṣe ẹ̀yìn gbogbo tí ayé mi ò lè ṣe oríire tí ayé èèyàn lè ṣe yẹn ẹ̀yin ogun ọ̀run mi lágbára láti ẹ fún mi ṣe in that power to able to enable me to do it ní gbogbo tán ka àwọ̀ tán kan àmọ́ tán ka ayé ẹni mọ́ tí ò jẹ́ ó ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò ìwọ́rọ̀ tó pọ̀ nígbà tágbára ní orúkọ Jésù jẹ́ kẹ́ bẹ̀ sí ṣe jẹ́ kẹ́ bẹ̀ sí ṣe bẹ̀ sí ṣe lórúkọ Jésù bẹ̀ sí ṣe from one glory to another bíbélì gbé láti inú ògo sínú ògo ni ní kábàdó jókòraba ládàkàlàbà sàndùlàbà bàdó kábàgàbà lọ́sọ̀gbọ́ntò lè ṣe yẹn bẹ̀ sí ṣe lọ́wọ́ tẹ̀ bẹ̀ sí yẹn kẹ́ bẹ̀ sí rí ní orúkọ Jésù bẹ̀ sí rí Olúwa kó dìde ìmọ́lẹ̀ kó tàn kó tàn ní ọ̀nà kó tàn yí lẹ́yìn ká kó tàn ní ọ̀nà rẹ̀ ká wọ́n dá tí náà kàn án yìí begin to do it mo bẹ̀ tẹ́ lè dé ẹbẹ̀ sí kọjá lọ́bẹ̀ ní orúkọ Jésù ẹbẹ̀ sí kọjá lọ́bẹ̀ lórúkọ Jésù ẹbẹ̀ sí kọjá lọ́bẹ̀ mo tẹ́lẹ̀ ní ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹbẹ̀ sí lọ ṣe búà dùà lórúkọ Jésù Kristi gbogbo ọmọ ẹgbẹ́ wọlé àwòrán yẹn sọ pé orí mi ò ní burú and I also encourage you can invite your families and friends to also to pray you can do that ẹ eh? pe ọmọ ẹ sọ fún ọmọ ẹ̀yin ará ẹbí gàzọ ọpọlọ wọn fẹ́ ṣe ìyá ẹ orúkọ Jésù sí ẹ orí mi ò gbúdọ̀ burú orí mi kò gbúdọ̀ gbàbọ̀dẹ̀ mo fẹ́ kó gbówọ́lé píjọ rẹ lé o ìwọ orí mi yìí kò gbúdọ̀ burú kò gbúdọ̀ gbàbọ̀dẹ̀ ó yà sọ fún ọlọ́run no you not respond oh thank you mary you not respond to evil o ò ní dáhùn orí mi ò gbúdọ̀ burú orí mi ò gbúdọ̀ burú ẹ sọ fún ọlọ́run orí mi ò gbúdọ̀ burú ayé ló gbọ́dọ̀ gbàbọdẹ oyè oyè oyè oyè orúkọ Jésù orúkọ Jésù orí àwọn èèyàn yóò gbọ́dọ̀ bú ayé wọn gbọ́dọ̀ gbàbọdẹ ẹsùn fún Ọlọ́run aláyè orí àwọn èèyàn yóò gbọ́dọ̀ burú orí mi ò gbọ́dọ̀ burú ní o kò gbọ́dọ̀ kọ ohun rere jẹ́ kí orí bẹ́ẹ̀ ṣiṣẹlẹ̀ sí ní orúkọ Jésù orí mi ò gbọ́dọ̀ kọ àti o gbọ́dọ̀ kọ làpárò ṣáìdà orí kó bẹ́ẹ̀ ṣiṣẹlẹ̀ fún mi ní orúkọ Jésù ìrèkúdé bá ayé yìí o ìrèkúdé bọ̀ ọ̀nà yìí orí kò gbà orí kò gbà Ori orí kò gbà ìbùkún orí kò gbà Ori orí yóò ní gbà bọ̀dẹ̀ kò wúrọ̀ wà bọ̀dẹ̀ orí yóò wúrọ̀ wà bọ̀dẹ̀ kò wúrọ̀ wà bọ̀dẹ̀ kò wúrọ̀ wà bọ̀dẹ̀ kò wúrọ̀ wà bọ̀dẹ̀ kò wúrọ̀ wà bọ̀dẹ̀ lásìkò tó lábà ládékábàbà lọ́sẹ̀dẹ̀lẹ̀ orí yóò wúrọ̀ wà bọ̀dẹ̀ Kristi olúwa wá náà fẹ́ kẹ́ lọ sí picture níwọ̀n yẹn you can see the difference between the old one and the new one ẹ̀yin kan mọ̀ pé ìyàtọ̀ dé ìyẹn mọ̀ pé ìyàtọ̀ dé ẹ bá wo picture tẹ̀yà lánàá tàbí tẹ̀yà tẹ̀lẹ̀ àti tẹ̀ nílé ni ẹ máa rí pé ìyàtọ̀ wà ilé hmm. tẹ̀yà ló gbọ́dún ẹ wò ẹ wá gbogbo Jésù mo ṣe wúra mi Ọlọ́run tí ìtẹ̀síwájú bá àgọ́ ara mi ìtẹ̀síwájú kó báyé mi hàn ìtẹ̀síwájú kó bá mi ìtẹ̀síwájú kó bá mi ọlọ́run sọ pé òun ó ṣe ohun tuntun kan jẹ́ kí ohun tuntun bẹ̀rẹ̀ gbọ́wọ́lé àwòrán yẹn o jẹ́ kí ohun tuntun bẹ̀rẹ̀ jẹ́ kí ohun tuntun bẹ̀rẹ̀ ẹnìkan orí yẹn ò ní gbà bọ̀dì mo gbàdúrà fún ẹ orí yìí ò ní gbà bọ̀dì ẹnìkan mo sún mo gbà orí rẹ ò ní gbà bọ̀dì jẹ́ kí ohun tuntun bẹ̀rẹ̀ nù ayé mi jẹ́ kí ohun tuntun bẹ̀rẹ̀ nù ọ̀nà mi gbogbo fún ohun tuntun yẹn orúkọ jésù kò fún tuntun yẹn oṣù yẹn kó bẹ̀rẹ̀ o ẹ pé orúkọ jésù oṣù yẹn kó bẹ̀rẹ̀ nínú ayé mi sẹ́ oṣù kó bẹ̀rẹ̀ ẹ pé orúkọ jésù oṣù kó bẹ̀rẹ̀ làṣokòtáyà kàdókàdóyà bàzúkàtáyà oṣù kó bẹ̀rẹ̀ àwòrán rẹ̀ ní orúkọ jésù èyí táyé fi pè níbi olúwa bàbá ẹ̀yẹ oṣù kó bẹ̀rẹ̀ oṣù kó bẹ̀rẹ̀ let anything begin. In the name of Jesus. Otukubere. Otukubere. Eko ripatoyaba. Otukubere nù ọ̀nà yìí. Kó bẹ̀rẹ̀ nù ayé yìí. Kó bẹ̀rẹ̀ lórí iṣẹ́ yìí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa gbé ọwọ́ lé gbé ọwọ́ lé píjọ rẹ̀. Sọ fún Ọlọ́run. Èyí kí Ọlọ́run Psalm twenty Psalm twenty verse one say. Ó ní kí Olúwa let the Lord hear thee in the day of trouble. Olúwa gbà mí lọ́jọ́ ìpọ́njú yìí. Olúwa gbà mí. Let the name of God of, of let the name let the name of God of Jacob defend thee. Kí orúkọ Olúwa Ọlọ́run Jákọ́bù kó gbé ọ níjà. Gbọ́ wọlé pítsọ̀ yẹn o. Ó yá gbé gbé mi níjà. Gbọ́ wọlé pítsọ̀ tuntun yẹn ni o. Ó gbé ọ níjà. Ní orúkọ kó gbé ọmọ rẹ níjà. Kó gbé ọkọ rẹ níjà. Gbè mí níjà. Gbè mí níjà. Orúkọ Jésù kó gbé ọ níjà. Kó gbé ọ níjà. Gbogbo ọ̀tá tá gbélé ayé ẹni kó parẹ́. Ẹnìkan gbogbo ọ̀tá tá gbélé ọ kó parẹ́ ní orúkọ ọlọ́run kó gbé orí jà gbogbo ọdí táyé gbélé iṣẹ́ mi kó parẹ́ gbogbo ọdí táyé gbélé mi tó gbélé mi tí ojú òróró òfin wá tí ìyá ló fi ṣe gbogbo táyé gbélé mi ní orúkọ jésù kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ kó parẹ́ lórúkọ jésù gbogbo ọwọ́ náà kó parẹ́ gbogbo ọwọ́ náà kó parẹ́ gbogbo ọwọ́ náà kó parẹ́ gbogbo ọwọ́ náà kó parẹ́ gbogbo ọwọ́ náà kó parẹ́ gbogbo ọwọ́ náà kó parẹ́ gbogbo ọwọ́ náà kó parẹ́ gbogbo ọwọ́ náà kó parẹ́ gbogbo wa náà kó padà gbogbo wa kó padà nínú ayé àwọn èèyàn ọwọ́ náà kó padà gbogbo ọwọ́ ìgbín kó o gbogbo ọkùnrin kó padà gbogbo òṣè kó nínú ayé láti sílọ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa ìrànlọ́wọ́ tó pé ẹ̀ sọ ìrànlọ́wọ́ ó dankan wá ọ ní àpèmọ́ra ní tèmi dire ó dankan wá wẹ ẹ̀rí kan wá fún ọ lórí sọ pé kọ́ ọlọ́run kó rán ìrànlọ́wọ́ jáde olúwa rán ìrànlọ́wọ́ jáde olúwa rán ìrànlọ́wọ́ jáde rán ìrànlọ́wọ́ jáde sí mi náwó sí píṣọ yẹn wo rẹ inú àwòrán yẹn rán ìrànlọ́wọ́ jáde sí mi àmì ìdánimọ̀ kó wà lára àmì tó fi dá ọmọ ní òun kọ́ ọlọ́run kó sà sí ọ lára ọlọ́run kó rán ìrànlọ́wọ́ sí mi ìrànlọ́wọ́ láti òkè ọ̀rọ̀ wa olúwa rán sí mi àmì ìdánimọ̀ kọ́ ọlọ́run kó sà sí ọ lára àmì tó fi dáyé rẹ mọ̀ kọ́lọ́run kò sàṣẹ ọlá ní orúkọ Jésù kọ́lọ́run kò sàṣẹ ọlá kọ́lọ́run kò sàṣẹ ayé ọmọ rẹ lára ní orúkọ Jésù orí ògbúdọ̀ burú ògbúdọ̀ sunkún ní orúkọ Jésù wọn gbúdọ̀ gbé ọ̀sẹ̀ orí ògbúdọ̀ gbàbọ̀dẹ̀ ikú àìtọ́jọ́ gbúdọ̀ jẹ́ tiẹ̀ àmì ìdánimọ̀ fún rere that they will notice you for good let God send it upon your life in the name of Jesus no more crying no more weeping kò gbúdọ̀ sí ẹkún mọ́ fún ọ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wá two minutes and I, I will go I remember I will back by one for those in America and all those things I know that I you picture uh, well, your picture so we are working on that now and I told you to get your, your son I know you just get it with you gbogbo ilé tí ò láyọ̀ ayọ̀ yóò wọnú bẹ́ẹ̀ lọ gbogbo iṣẹ́ tí ò láyọ̀ ayọ̀ yóò wọnú bẹ̀ lọ I just want to take it one by one from glory to glory ni Ọlọ́run sọ that shall be our portion You see, for all and we all with unveiled face unveil you know, be the glory of the Lord you know, aṣíwá lójú aṣíwá lójú and being transformed into the same image from one degree of glory to another láti inú ògo kan ní ògo ẹ̀mí ìdádúró gbogbo agbára tí ń dá ayé ni dúró kọ́ ṣe from one glory to glory láti inú ògo kan ní ayé yìí lórúkọ ayé yìí kò gba ògo yìí ọ̀nà rẹ kò gba ògo yìí iṣẹ́ rẹ kò gba ògo yìí ọwọ́ tó gbélé yẹn kó lórúkọ jẹ́ kó rí àmì ohun rere ní orúkọ Jésù begin to express good thing ìwé ẹ̀mí ìjákulẹ̀ wàá gbá ìjákulẹ̀ ní orúkọ Jésù ó dé àṣà wẹ̀mí ìjákulẹ̀ ìwà gba ìjákulẹ̀ lórúkọ Jésù ó di asán wẹ̀mí ìjákulẹ̀ wà gba ìjákulẹ̀ lórúkọ Jésù ó di asán ọwọ́ yìí kò bá ọwọ́ yìí kò bá let your life receive it ilé tẹ̀ gbà gbogbo tó gbogbo tó wọlé lóru sí máa yẹ ni lójú àlá ni òru olúwa lè jáde olúwa fòru ilé jáde gbogbo tó wọlé sínú ayé àwọn èèyàn lóru lójú àlá ni olúwa forú ilé jáde òru ìfìrìn kọjá ó fi òru Egypt kọjá ní orúkọ Jésù láti gbẹ̀tọ́ ọmọ Ísírẹ́lì fún olúwa fi òru èlírì kọjá nínú ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù olúwa fi òru èlírì kọjá lórí iṣẹ́ wọn olúwa kọjá ayé yìí kò bọ̀ sí ọ̀nà yìí kò bọ̀ sí ojú òní tì yín ẹ̀ ní gbà lásán ẹ̀ ní gbà lásán ẹ̀ẹ́dẹ́ gbà lásán ẹ̀ẹ́dẹ́ gbà lásán ẹ̀ẹ́dẹ́ gbà lásán ògo olúwa bú jáde wọ ẹwọ olúwa tàn ló ayé yìí bẹ́ẹ̀ ni ó sì rí fún yìí ọlọ́run mo gbàdúrà fáwọn èèyàn yìí nínú àdúrà yìí kò sí no more suffering ọwọ́ ìyà yìí olúwa mú kúrò no more suffering kò sí ìyà mọ́ agbàdúrà níbi tí ọwọ́ ìyà yìí olúwa mú kúrò níbi tí ayé ti ń jẹ ọ́ níyà ohun tó pọn lójú kó dákẹ́ lónìí ìyà yẹn dópin ìyà yẹn dópin ègún yẹn bàjẹ́ ìyà yẹn dópin ègún yẹn bàjẹ́ ìyà yẹn dópin ègún yẹn bàjẹ́ májẹ̀mú yẹn bàjẹ́ ọ̀rọ̀ sátánì bàjẹ́ ọ̀rọ̀ ọlọ́run wá sí ìmúṣẹ ní ayé rẹ that was a come to pass that your life shall be free one in the name of Jesus àdúrà yín gbogbo gbogbo tó náà ti kó nínú kò sí nǹkan tó bàjẹ́ ní orúkọ Jésù kọ́nà kó tó ayé yìí gbogbo tó gba ọ̀rẹ́ jẹ́ kó di asán lónìí o bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa agbára wa àmín àmín àmín lórúkọ Jésù ìmọ́lẹ̀ ọ̀run kó tàn síbi àyíká rẹ ìmọ́lẹ̀ ọ̀run kó tàn sí agbègbè rẹ ṣàmì lára ìmọ́lẹ̀ ọ̀run kó tàn sí àyíká rẹ ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sí agbègbè rẹ láti lo ìrìnrìn inú òkùnkùn mọ́ ẹ̀ẹ́dínrín inú òkùnkùn mọ́ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ jésù mo sọ pé mi nígbà alákòókò we are just starting àṣẹbẹ̀rẹ̀ ni i know in seven days ọdún ọdún méjìlá lọ and remember we are fasting and pray so don't worry so pastor mo gbé ọmọ yíyọ mi bi don't worry don't worry i told you what to do iyọ̀ láàárọ̀ oyin lọ ní alẹ́ ayé rẹ̀ ò gbọ́dọ̀ sọ iyọ̀ nù kò gbọ́dọ̀ dúró òbu bẹ́ẹ̀ ni adùn alẹ́ kí adùn alẹ́ rẹ kó dán kó sì dùn hallelujah so i know i never address that let's take it you know just just flow personally you can pray you can use all those things to pray it's three things we are working upon you are praying upon your picture which i want you to pray very well when you come to that place àwòrán rẹ kọ́ ló lọ gbìyànjú àwọn tó yẹ kó rí ọ ibi tó wà yẹn tẹ kí àbí ìyàtọ̀ ṣe débẹ̀ tó wúra ẹ ìyàtọ̀ yẹn wá débà yí ẹ kò ń ṣèyàn kéèyàn máa kò yẹ pé kò yẹ pé ohun funfun ni kéèyàn máa wò tàbí pé orí ń pa ni <laughs> ìyẹn nìkan kọ́ kéèyàn náà wo ayé ẹ̀kọ́ wọn rere ni ẹgbẹ́ à ah, mo ti ń dàgbà o ìyẹn nìyẹn yàn lẹ́lẹ́lẹ́lẹ́ gàrí kà á gba yẹn nìkan kọ́ ohun tí yàn fi ń ṣàgbà yẹn kó bà ní ọwọ́ rẹ̀ lórúkọ Jésù ó yẹ gbà á níbẹ̀ kọ́ ẹ wo tí èèyàn fi ń ṣe tí èèyàn fi ń ṣe ẹ̀rọ òwe àwọn àpẹ kọ́lọ̀ kó yàn dà fún ọ ẹ̀yẹ èèyàn yìí ẹ lọ sí rere o àdúrà kó ní àmì àdúrà kó ní àmì abẹ́bọjẹ́ adẹ́bọdànù gbogbo agbá máa ń bẹbọjẹ́ tó máa ń da tó máa ń dẹbọ ó ti rú àdúrà gbogbo agbá tó máa ń bẹbọjẹ́ tó máa ń da bọdànù olúwa kó ṣe wọ́n lọ́ṣẹ́ olúwa kó ta wọ́n lọ́fà lójijì ṣàmìlára olúwa kó ṣe wọ́n ní ọṣẹ́ lórúkọ jésù ọ̀rọ̀ ta wọ́n ní ọ̀fà lójijì káyé ká wá dẹni ìdáláre kó ló wá kó yọ omi ẹsìn agbára ọ̀nà kó wọnú mi lọ bẹ́ẹ̀ ló sì rí fún yín jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ ká máa arrange time wọ́n ti pé mo sọ àdúnnù ah, àwọn ẹ̀yẹ ń tẹ̀wá lọ́nà ẹ̀dẹ̀ ẹ̀ sọ I was asking seven seven so wọ́n lè di change time ẹnìkan ló kọ̀ sọ wípé ah, wọ́n change the time. So instead of me coming by seven, I don't know how many people that are in London that is there. You know, that's why if they are not, it's okay. I can just come, to come by seven and leave them alone. Hallelujah. But like I'm too to London, wow. so I have to wait to like eight. So Kelly Walu. It is not if you want to wa. So by the time I'm going to eight by seven thirty. If that's okay for you, I should come by seven thirty rather than eight, and come. It's even over opinion. Okay? It's come by 7.30, so eh, I come and baduru. Dear maybe like 10 minutes, just two here to koja and you pray that prayer. Let's see how it's gonna work. Praise the Lord. Mm. So my way, Lord, you will do it. And I remember for those in America, we are coming back by one. I can only do one. èyí tó bá ṣe ẹ lọ gbàdúrà yẹn hallelujah it's okay okay one hour. okay so seven thirty okay okay i will be doing the seven thirty seven thirty yẹn náà okay so seven thirty we do it cross over. Uh, it's okay with me, 7.30. It's okay. It's not, I don't have to come by 8, it's just 7.30. I do a am. So you know that it's 7.30. So tell others that you know. And tell people, tell your friends, let your family pray. At this time, I àdúrà ló lè gbà kò agba, agbára agba agbára kì í gbà o àdúrà ló gbà lórúkọ Jésù àdúrà yóò gbà o àdúrà yóò gbà o bẹ́ẹ̀ ẹnìkan ní it is eight I know it's eight, but hmm, okay, let's see. Ọlọ́run yóò ràn yín God bless you. See you by one by ten. But I don't know if you're in America by then, so see you by one Eastern time. And you're not even my G. God bless you. God Thank you for being here. You are blessed. Bye bye.